أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ونوضع التي أسجل كان يكي أصبات هارو تتيني هذا أقف ونوضع نعم àbẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àṣùgbọ́ àbáyé kọ́lọ̀ ń kúti káàkiri pẹ́ lórílẹ̀ kí ẹ̀rọ ń kúti mọ̀ gbà nílé fún wa kí ẹ̀rọ ti arhamur rahimin àbẹ̀ ẹ̀rọ fún àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́lọ̀ ń kúti fún wa pẹ̀lú wọn. àwọn tó ń bẹ láyé rọmọ fàyídà mọ àwọn tó ti lọ nínú àwọn òbí wa ní mùsùlùmí mùsùlùmí ọlọ́ba foríkì ọlọ́ba kí wọn gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́ba wa san wọ́n ní ẹ̀sán olóore kí ẹ̀rọ ti arhamur rahimin abẹ́lẹ́ wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ wa jíjẹ mú mu níná lílo wa kọ́lọ́n dákun jọ jáde sí kọ́mọ ìjà sí ìrọ̀rùn kírámùtì ìyá arahamu rahim. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn àtẹ̀síwájú lásìkò àtàárọ̀ tèmi nínú kíra àdínkìlẹ̀ tí a ń ká fúnra wa. àdínkì táwọn ọmọ kàlá àárọ̀ yìí ni الأحاديث الآدي والعشرون حديث ريق خليلوب حديث 21 عن أبي بردة بن أبي موسى الأشعري ẹ̀tọ́ gba àdìsí náà wà ní tá a máa pè ní bàbá búrúdà tí wọ́n fi ọmọ àfáwà Abu Musa al-Ash'ari kọ́dọ̀ nǹkan bá yọnu sí ọmọ méjèèjì kọ́ọ̀dà ó sọ fún wa pé wájà wájà àní bàbá àwọn òṣìṣẹ́ Abu Musa ó ní ẹ̀ta ẹ̀rú kan ó ṣẹlẹ̀ sí wájà án shadidan ní ẹ̀ta ẹ̀rú tó lágbára ó kó sínú ìnira kan. tó ń tó dẹ̀ lágbára lára bíi àárẹ̀ kan ni kódà fàgùsì àlẹ́ yìí níjọ́ tá a sọ yìí ó dákú pẹ̀lú gúṣe àlẹ́ fani gùsì àlẹ́ yìí ó dákú wàrà sùkú fi níjọ́ tá a wí orí rẹ̀ wá wà ní inú ilé ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ dá. alẹ́ àṣẹ àná gbogbo tí ìyàwó yìí ń sọ tí ń bá wí gbogbo tí ń sọ sí lọ́rọ̀ ìyẹn ni pé gbogbo bó ṣe ń pè é gbogbo ọ̀rọ̀ tí ń sọ nítòsí yẹn ọlágbára lára rẹ̀ kò pé fálàmì yẹ̀sẹ̀ tí à ń yàrá bí alẹ́ àṣẹ àná kò lè fọ èsì kankan ìta ìròyìn yẹn ti fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lẹ́ni tó tiẹ̀ ti dákú pàlámà àfàkọ́ ìgbà tó wá jí قال وان سنجونا يقول أنا بريء مما برئ منه رسول الله صلى الله عليه وسلم قلوا نا òun ọlọ́wọ́ sí o òun yọwọ́ yọsẹ̀ o níbi nǹkan tí òjíṣẹ́ ọlọ́run yọwọ́ yọsẹ̀ ń bẹ̀ náà kí ni nǹkan tó jíṣẹ́ ọlọ́run yọwọ́ yọsẹ̀ ń bẹ̀ òní iná Rasulullah sallallahu alaihi wasallam ó ń torí kó jíṣẹ́ ọlọ́run tí ọlọ́run ọlọ́run kò máa bá ó yọwọ́ yọsẹ̀ kò lọ́wọ́ sí mina sọ́ọ̀lì kọ gbogbo ẹni tó ṣe wípé tó kú bá kú fún un tí kankan bá ṣe é tí ọmọ pariwo ni tí ọmọ pariwo tó ìwọ́n àdúgbò ní gbádùn fẹ́ gbà wó àgbákò oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ sí rẹ̀ lẹ́nu ìsìláàmù ọ̀farama eléyìí nítorí bá báyàn èyí ó ṣe sùúrù ní ẹ̀rí kọ́ra àdìsí náà làkàlà lọ́wọ́ sí i náà yọ ọyọ sẹ́ńbẹ́ kọ́ wọn sọ̀sọ́ kú sọ sílẹ̀. bákan náà wọ́n ní wàlẹ̀ hálíkọ̀ àti gbogbo ẹni tó ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yóò máa farun tú mọ́ra rẹ̀ lórí ni. wọ́n ní hálíkọ̀ yẹn ó tún nítumọ̀ yìí pé ẹni tí nǹkan kan ṣẹlẹ̀ sí lọ́wọ́ torí ẹ̀ pé ìbànújẹ́ yẹn lọ́wọ́ fi fi irun lẹ̀ kọ́ wá gbénu obìnrin ìbànújẹ́ ṣẹlẹ̀ sí ló fi fi irun lẹ̀ irun wá dàrú mọ́ lórí òjò dirun ànábì yọwọ́ yọsẹ̀ níbi eléyìí ẹnì kẹta òun náà ni àṣàkọ ẹni tí nǹkan ṣẹlẹ̀ títọ́ ẹ pé bíjà ìbànújẹ́ òun ti bá bẹ́ẹ̀ tó fa ìfọyàmọ́ rẹ̀ lọ́rùn ló tú aṣọ pẹ́ eléyìí sábà máa ṣẹlẹ̀ sáwọn obìnrin kọ́nà ń kó sànù wá ń bẹ̀ bí máa ṣẹlẹ̀ sọ́kùnrin míì náà bí nǹkan bá bá obìnrin míì ó sì tú aṣọ ní láàrin ọjà ó lè máa sá lọ bẹ́ẹ̀ ẹlòmíì lè bẹ́ wulẹ̀ oríṣiríṣi lè máa rí tó máa sọ fún yẹn pé bẹ́ẹ̀ ẹnìkan tó súnmọ́ kan jáde láyé ṣé aṣọ tó wá bọ́ọ̀lẹ̀ o tóun ní wàá jí ó tọ̀hún sáré tó ń sá àlàbí líla ara rẹ mọ́lẹ̀ tóun gbéra rẹ mọ́lẹ̀ tóun ní wàá jí ó tọ̀hún eléyìí ò lè ṣe nǹkan kan fẹ́ni tó ti kú Islam ọ̀faramọ́ tó àwọn nǹkan wọ̀nyí ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé àwọn ẹ̀kọ́ Islam ni afáwọn Abu Musa al-Ash'ari ní tó ṣẹlẹ̀ tó fi sọ eléyìí ni wípé nǹkan kan ṣèwọ̀n náà lọ́wọ́ adákú ó tó á kẹ́bi wípé pé àwọn ará wọ́n ti fẹ́ mọ̀ rò páàbò wọn ti kú ni ẹtí tó parú tó parú ẹgbẹ́ wọn bá so yamọ́ rẹ̀ lọ́rùn tó bá so yamọ́ rẹ̀ lọ́rùn ẹtí tó parú tó mọ́ rẹ̀ lórí pátá alẹ́bí ọ̀fẹ́ nǹkan báyìí o alẹ́bí sọ fún wa pé ẹ̀sìn ọ̀fẹ́ eléyìí torí ìdí eléyìí gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí àwa náà abẹ́rẹ́ nǹkan lọ́nkú jí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí wa gbọ́dọ̀ tí kò rí ìpàyè ṣe rí náà nìyẹn níjọ́ tí ọkàn ọ wà níjọ́ tí kíkan bá wá ṣẹlẹ̀ káàárọ̀ wọn rẹ̀ ti tó kẹ́lẹ́sìn wá so lórí ẹ̀ sùúrù yìí rárá o ètò ìsìn ẹ̀sìn ìfaramọ́ o ẹ̀sìn ìfaramọ́ eléyìí jẹ́ àwọn ẹ̀kọ́ Islam ẹ̀rẹ̀ káwa náà mọ̀ ẹ̀rí pé kọ́dà lẹ́nìí ẹ̀tún lè láwọn míì wọ́n tún lè ń gba ẹlẹ́kún fún ẹ̀rí kan tí wọ́n ti sanwó fún òun tó mọ̀ wá dárò yọ̀ wọ́n wá sọ̀rọ̀ fúnṣọ́ ráyè gbogbo eléyìí ní Islam Islam ò faramọ́ nǹkan wọ̀nyẹn Islam ò sẹ́kẹ́ ni o Islam ò faramọ́ irú nǹkan bẹ́ẹ̀ torí ìdílé abẹ́ ọlọ́run bá àlekè ọlá ọlọ́run kì í fún wa ní àlékún àgbọ̀yẹ̀sìn kọ́lọ́ kò وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته دعوة الإرادة الحمد لله نعم